salamu alaykum wa rahmatulahi wa barakatu agbára orúkọ ọlọ́run tá a fi ń di ọlọ́mọ láyé tá a fi ń di olówó ọlọ́rọ̀ nínú ayé tá a fi ń yanjú ohunkóhun bẹ́ẹ̀ ni gbogbo ìṣòro tó bá wù kó ní wá fi àdúrà ẹ̀ wá fi kojú ẹ̀ à ń wẹ̀wẹ̀ odò à ń jàsè jẹ à ń bọ ọ̀pẹ à ń bọgi à ń bọ̀pẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn alọ́wẹ̀ lórí sàárè òkú à ń wá irun orí ààfin irun orí wèrè epo òrèké tí wọ́n jẹ sáàárín ọjà orí eku orí ẹyẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè gbé ẹ débi kan o àrípàdùjọ tó ti ń ṣe kọ̀ náà ni bó dùn láàárọ̀ yóò korò lọ́sàn-án bó dùn lọ́sàn-án yóò korò lálẹ́ bí ọ̀rọ̀ ògùn ṣe rí nìyẹn ló fi jẹ́ pé ara oko ló máa ń ṣoògùn ẹni tọrọ òye ló máa ń ṣoògùn so olóògùn dẹ̀ ni wọ́n máa ń rìn kú ni ó máa discover babaláwo tó ṣe gbóná jù àáfàá tó gbóná jù so kì í ṣe bẹ́yẹn là ń lọ wá lo orúkọ ọlọ́run yìí ẹ rí i pé tẹ bá wo suratul ikhlas kúlú Allah orúkọ méjì orúkọ ọlọ́run méjì kan pàdé bẹ́ẹ̀ kúlú hmm, Allah ahad yá hard, yá sọmọd ó pàdé bẹ́ẹ̀ ọjọ́ sunday ló máa ṣe ètò àdúrà yìí wàá dẹ̀ rí i pé nígbà tí anabi Sulaiman alayhi salatu wa salam tó fẹ́ ọ̀dà ìpè kí wọ́n lọ bá òun gbé àga Balkisu wàá dá ìsìnkú yín sẹ́bà ní Yemen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 naam ọjọ́ sunday ló máa bẹ̀rẹ̀ àdúrà yìí tó bá ti ṣe gbogbo àwọn mùkọ́ dìmọ̀ tán wàá ṣe sóràtò lè class clue allahu wàá ṣe twenty one wàá wá ṣe yá hádù yá yá hádù yá sọmọd yá hádù yá sọmọd wàá ṣe three thirteen gbọ́ mi dáadáa o kúlú aláwọ̀ suratul ikhlas wàá ṣe twenty one tó bá ti dà níyàn tán twenty one kúlú aláwọ̀ wàá ṣe wàá wá ṣe yá adu yá sọmọd wàá ṣe three thirteen wàá wá ṣe yá zal jalali wàlẹ̀ kiram yá zal jalali wàlẹ̀ kiram wàá ṣe one thousand one hundred and eleven bí wàá ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn pẹ̀lú àwẹ̀ fúrùtù ni wàá fi wọnú àwẹ̀ yẹn ní sáàrì wàá jẹ fúrùtù ní sáàrì tó bá fẹ́ bírèkì náà fúrùtù ni kọ́kọ́ fi bírèkì kó tó jẹun lé lórí ọjọ́ sátọ̀dẹ̀ ló máa parí àdúrà yìí ó lè pa nǹkan kó fi ṣe wòlímọ̀ ẹ̀ kó fáwọn èèyàn kí ni wọ́n dùn káyọ̀ wọn kún àdúrà tó lágbára ni gbìyànjú kó gẹ́ẹ̀tì all in one national app tiwa tó ń wo more than three hundred àìsàn àti transformer wa fún couples tó ń wojú ọlọ́run àdúrà ló ń gbà.